وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم

ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون تذكر السورة والآية سورة الأنعام آية 65 وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل لكل نبأ مستقر وسوف تعلمون وإذا رأيت الله atọrọ nínú ìkẹ́ rẹ̀ kó ṣẹ́wà di àsìkò yìí látàrí dáadáa àti látàrí Islam àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí oore rẹ̀ èyí tó ṣe èyí tó ṣe wípé kìí ṣe pé ìsúnmọ́ Ọlọ́run ẹnìkọ̀ọ̀kan wa ló tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni kìí ṣe mímọ̀ ṣe wa. Bẹ́ẹ̀ òun ló jẹ́ ká lẹ́tọ̀ọ́ sí i bẹ́ẹ̀ sì ni kì í ṣe pàdúà kan la máa ṣe tọ́lọ́n fi ní kí ẹnìkọ̀ọ̀kan wa ká tún máa ṣẹ́kù di àsìkò yìí kò ní ká ṣẹ́kù lásán ó tún ṣẹ́wọ́ kù lórí ọ̀nà Islam ẹlòmí ń bẹ lẹ́sìn mùsùlùmí ni ṣùgbọ́n lè ní ipò kèfèrí ló wà ìṣẹ́kù rú ẹni bẹ́ẹ̀ ìṣẹ́kù tí ò wúlò ní tí ò sì ṣe láǹfààní bóyá kó tiẹ̀ jáde láyé láti sí ní mùsùlùmí òun ìbámu lóore fún ju kó máa bẹ láyé lásìkò tá a wà yìí ní kèfèrí a gbọ́dọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ká mọ rírì ń tó ṣe yìí kí a sì bàbàrà rẹ̀ kí a sì mọ̀ wípé ṣíṣẹ́kù àwa tá ń ṣẹ́kù àdánwò ni àìṣẹ́kù ẹni tọ́lọ́run mú kúrò ń bẹ́ẹ̀ kádàrà tọ́lọ́run ló kò ṣùgbọ́n abẹ́ lọ́wọ́n ba nínú títóbi rẹ̀ gbogbo ìgbà tí ó bá mẹ́ni kọ̀ọ̀kan wa náà kúrò ń bẹ́ẹ̀ ọlọ́run atán sórí Islam àwa àsìkò yí bẹ́ gbogbo àwọn ọmọ ìyá wa tí a jọ jókòó láàyè lẹ́sìn ṣùgbọ́n tí wọn ò sí láyé mọ́ báyìí abẹ́ ọlọ́run bá kó bá wa foríjì wọn abẹ́ ọlọ́run títóbi rẹ̀ kó bá wa yọ́nú sí wọn kó bá wa ṣe àmójúkúrò níbi tí wọ́n bá kù sí torí pé kò sí bá a ṣe fẹ́ máa rìn tí orí ò ní mì kò sí bá a ṣe fẹ́ máa ṣe tó tí ò ní síbi tá a ṣẹ́kù sí ìdí nìyí jẹ́ pé tọ́mọnìyàn bá fa ayé lẹ̀ kò sí nǹkan tó béèrè fún lọ́dọ̀ wa ju kẹ́yà bẹ́lọ́n fún ká sì tọrọ àforíjì fún ọba ní tóbi gbogbo wọn àwọn tá a mọ̀ ní àti àwọn tí a àwọn ọmọ ya wa nínú Islam tó ṣe pé àjọ gba àwẹ̀ sí ni ṣùgbọ́n báyìí wọn ò sí láàrin wa mọ́ àforíjì wọn sí wọn àwọn tọ́lọ́ ní kí a máa ṣẹ́kù má ṣe ìṣẹ́kù wa ní sábàbí orí ibú fún wa o má ṣe ṣe ní sábàbí orí rẹ ayé àtijọ́ gbọdọ̀ alkiyama bi rahmatika ya arhamar rahimin bákan náà atọrọ èyí tó pọ̀ nínú ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ fún ànábìwà muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run bá fi alqur'an tó fi rán tí kìí bá ṣe ti ànábì sallallahu alayhi wa sallam tọ́lọ́run fi kùránì ràn kò sí nǹkan kan tá a bá jókòó tì lásìkò yìí tá a bá láàmà kà tá a bá láàmà túmọ̀ rẹ̀ ọlọ́run ọba bá aṣàlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ̀ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwa mùsùlùmí àtúwábẹ̀ ọlọ́run nínú títóbi rẹ̀ gbogbo ìtọ́lọ́run ti fi rọ ẹnìkọ̀ọ̀kan wa náà lọ́rùn níbi ìtọ́lọ́run ọlọ́mọṣẹ́ ẹ̀kún wa lọ́wọ́ lérí ẹ̀ gbogbo ibi tí kó wa wa náà kù sí táwa náà mọ̀ pa kù sí bẹ́ẹ̀ tó ṣe pé òkun eékùn kó ló mọ̀ mọ́nú ẹ̀ abẹ́lọ́wọ́n bá dúdú ìbẹ̀rẹ̀ ọlọ́mọṣẹ́ ẹ̀tún wa ṣe rahmatika ya arhamar rahimin lẹ́sìn ibi tí a bá tafsir wa dé náà ni suratul an'am ẹgbà ọ̀rọ̀ tọ́lọ́n ti sọ̀rọ̀ nípa al-an'am kí náà ń pè ní al-an'am àwọn dábà mẹ́ta ìran dábà mẹ́ta kan ni àwọn lárúbáwá máa ń gbà lérò tí wọ́n bá pè wọ́n ní al-an'am al-ibil wal-baqara wal-ghanam ìyẹn náà máa ń pè ní al-an'am àgbò àgùntàn ewúrẹ́ ràkúnmí màálù gbogbo àwọn wọ̀nyí náà kó sábẹ́ àlẹ́ àná ẹranko lajá ṣùgbọ́n kò sí nínú àlẹ́ àná lóbi jẹ́ kí bẹ́ẹ̀yàn bá ní àìmọye ajá zaka ò wọ́ àbí zaka wájá bẹ́ẹ̀yàn bá sì ń ta ajá iyekíye tó rí ó lórí ẹ̀ zaka ò nítorí pé ọ̀rọ̀ àwọn afá pọ̀ lérí ẹ̀ sáà lè máa ta ajá ìbéèrè tí ó wà lábẹ́ bẹ́ẹ̀ ni wípé Islam fún wa nígbà láàyè pé a lè fi ajá ṣe asoit wọlẹ̀hìrọ́ọ̀sà a lè fi ajá a lè fi ṣọdẹ ká dẹdẹ ó wà náà al a lè fi ajá a lè fi ṣọ́lé a lè fi ṣọ́ ó ń bẹ nínú islam bẹ àmọ́ èyí tá a fi sọ de èyí tá a fi sọ nǹkan ẹnìkan ní ọ̀sátà tá a fi ríra so látara àdé eléyìí ọ̀rọ̀ àwọn afá ó pọ̀ lérí ẹ̀ pé ìjà lè máa ta ajá kó jẹ pé ìta àfi ń ṣòwò ní pé ajá là ń tà fáwọn tí ó máa fi ṣọdẹ àbí fáwọn tí ó máa ṣe kíni o tí ó máa fi ṣọlé ètò lálàáfíà jù náà ọ̀rọ̀ ni wípé mùsùlùmí ò lè tààdá akálàṣe tí mùsùlùmí bá ní bùkátà ó lè rà lọ́wọ́ àwọn tí ìṣe mùsùlùmí tí wọ́n ń tà ìdí méjì ló sì lè fi lo ajá ní Islam ìmọ̀ ó fẹ́ fi ṣọdẹ àbí èèyàn fẹ́ fi ṣọ́ nǹkan pẹ̀lú àwọn mọ́jẹ̀mú èyí tó rọ̀ mọ́ al ká padà sí ibi tí a ti yà Suratul An'am ẹgbà ọ̀rọ̀ àwọn dábàá tá a dákọ wọn yẹn ọlọ́run sọ ọ̀rọ̀ nípa àwọn dabaye yìí nínú sóra náà pàápàá jùlọ àwọn òfin táwọn kèfèrí tí wọ́n gbé kalẹ̀ lórí àwọn dábàá yìí ìgbà míì ń bẹ wọn á lè sọ pé tíra kúnmí tó bá ti té ọdún báyìí ó ti dìde wọ àwọn òwúrọ̀ jẹ́ mọ́ òòsà àwọn nìkan ló lè jẹ́ tíra kúnmí tó bá ti tó báyìí tó bá ti bí ọmọ báyìí ó ti dèèwọ̀ fọkùnrin ọkùnrin ò lè jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan tí ó jẹ́ àṣà tí ànábì bá lẹ̀ sallallahu alaihi wasallam tó sì jẹ́ wípé àṣà yìí ó tako ẹ̀sìn tánàbì gbógun ti òun náà ni àwọn àlàyé ìdítọ́lọ̀ fi sọ sóra yìí lórúkọ torípọ́lọ̀ sọ̀rọ̀ nípa àwọn ẹranko dábàá pẹ̀lú àṣà àwọn lárúbáwá kí islam ò tó dé kì í wá sí ọ̀rọ̀ yìí nìkan ló ń sọnu súrà yìí àwọn àlàyé ọ̀rọ̀ míì pọ̀ ṣùgbọ́n àwọn afọwọ́kànsáwò kan láti fi sọ ló kọ kó lè máa jẹ́ pé súrà yìí ó kọ tí ó máa jẹ́ nìyí a bá yìí dé àyà ọgọ́ta lẹ́sìn pẹ̀lú ògo ọlọ́run a máa bẹ̀rẹ̀ tafsir wa lẹ́ni nínú suratul an'am bákan náà àyà mọ́kànléní ọgọ́ta àyà 61 láti máa bẹ̀rẹ̀ tafsir wa lẹ́ni abẹ́rẹ́ wọn bá ní tóbi rẹ̀ àgbóyé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run kó mọ́ṣẹ́ fi yẹ kọ̀ọ̀kan wa a'udhu billahi minash shaitanir rajim بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو القاهر فوق عباده ويرسل عليكم فتحا حتى إذا جاء حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا توفته رسلنا وهم لا يفرطون أبرة تتمى القرآن pẹ̀lú orúkọ ọlọ́run tí ó kẹ́ gbogbo aláyé ẹni tó bá ṣe tọlọ́run láyé ń bí ọlọ́run ọba yóò kẹ ẹni tí ò ṣe tọlọ náà olóò jáde kúrò nínú kẹ tọlọ́run bójú bá rọ̀ àtẹni tó ṣe tọlọ́run àtẹni tí ò ṣe tọlọ́run lájọ jàǹfààní ẹ̀ ló fi jẹ́ pọ́lọ́run ọba ní àpójúwe àwọn kèfèrí ó dà gẹ́gẹ́ bíi kàlẹ́ ànáàm àpójúwe wọn dà gẹ́gẹ́ bíi ẹranko balhum adol ọlọ́ni kódà ọ̀rọ̀ wọn tó burú ju tẹranko lọ nítorí pé ẹran dábà tó bá rí olówó rẹ̀ tí máa ń fún lóúnjẹ bolówó bá sẹ́wó sí yóò tẹ̀lé abẹ́ẹ̀kọ́ àmọ́ ọmọ ènìyàn tó jẹ́ kèfèrí ọlọ́run ọba ní ń rọ òjò fún ọlọ́run ọba ní mú irúgbìn rẹ̀ jáde ọlọ́run ọba ló fún lálàáfíà síbẹ̀síbẹ̀ ọmọnìyàn tó ya pa àṣẹ ọlọ́run ọba náà ọlọ́run ọba mi sọ pé ulaika kal'an'am bal hum adall ọlọ́run ọba ní àpèjúwe àwọn kèfèrí kò yàtọ̀ sí ẹranko kódà ẹranko gan tún sẹ́wọ̀n torí pé tẹ́ranko bá mojú olówó ẹ̀ nítorí ó bá ní ó ṣe yóò ṣe ṣùgbọ́n gbogbo bíkẹ́ ọlọ́run ọba bí ó ṣe dáwọ́ dúró lórí ọmọnìyàn tó kèfèrí ò torí ẹ̀ mọ́ ọlọ́run láàfi bẹ̀rẹ̀ tafsir pẹ̀lú orúkọ ọlọ́run ọba arahman tó ń ti páwọn ènìyàn kan wọ́n ń jẹ ìkẹ́ ọlọ́run wọ́n mú ìkẹ́ ọlọ́run ò torí ọlọ́run ò torí ìkẹ́ náà dúró ṣùgbọ́n tó bá rí jọ́gbọ́n dé alkiyama arahim olú ẹ̀ tó bá ṣe ti ẹ̀ nìkan ní òkè níjọ́ náà abẹ́lọ́run nínú títóbi rẹ̀ kó mọ́ṣẹ́ ìfẹ́ ẹnìkọ̀ọ̀kan wá sínú ẹni tí ó kẹ́ lóbi jẹ́ pọ́lọ́run ọba ó lérí ó sì fọwọ́ gbáyà ìgbẹ́jọ́ ọgbẹ̀ndẹ̀ alìkìyàmà ẹni bá kú ní kèfèrí kò ní tọ́ ìkẹ́ ọlọ́run ọba wò bó ti wọlé kó má lóbi jẹ́ pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì ní ìkẹ́ àánú tọ́lọ́run ọba kó sínú àlìjẹ́nnà àánú yìí ọgọ́rùn-ún ni ìpín rẹ̀ ọlọ́run wá kó ìdá mọ́kàndínlọ́gọ́rùn ó kó sínú àlùjànnà ìkan tó kù olọ́lọ́run ọba fi sáyé nínú ẹ̀yọ kan tí ń bẹ yẹn náà ni ọmọ fi ni bàbá fi nìyá fi kẹ́ ọmọ díẹ̀ nínú ẹ̀yọ kan yẹn náà ló mú bẹ́ẹ̀ tọ́ba ni ah obìnrin obìnrin máa fẹ́ràn ọmọ wọn ìkẹ́ tíyà máa ní sọ́mọ díẹ̀ nínú ẹyọ kan ìpín díẹ̀ nínú ẹyọ kan yẹn náà la pín láyé mi mọ́kàndínlọ́gọ́rùn-ún tó kù ọlọ́wọ́n bá kó sínú àlìjẹ́nnà ọlọ́mọṣẹ́ ẹ̀sọ́ ọlọ́wọ́n àlìjẹ́nnà ọlọ́wọ́n bá wá ní àti kẹ́yìn papọ̀ láyé ṣùgbọ́jọ́ gbẹ́ndà kìyàmà kèfèrí ò ní tọ́ ìkẹ́wò ọlọ́wọ́n bá tún wá fún wa lápèjúwe tá a fi lè mọ̀ wípé ntọ́lọ́wọ́n bá ń sọ kò sí èméjì ń bẹ ọlọ́wọ́n bá ní wọlá yadkhuluna al-janna hatta yalija aljamalu fi sammil khiyam ọlọ́wọ́n bá ní kèfèrí kò ní wọ àlìjánà bó ti wùlẹ̀ kọ́ mọ́ in tó fi lè mú wọ àlìjánà a jẹ́ pé tí ó rà nǹkan mẹ́ bá lè kọjá nínú wa abẹ́rẹ́ lókù jama ẹwà pẹ̀lú tọ́lọ́wọ́n bá ṣe bá a bá wá ń bira wa léèrè ǹjẹ́ òrùmá díẹ̀ gan lè kọjá nínú wa abẹ́rẹ́ ká tó wá sọ ràkúnmí ọlọ́wọ́n bá níwọ́ tó ń ṣe méjì lórí pé kèfèrí tó kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀wá ń sọ pé ọ̀run lọ́mọ ẹni tí ó là hàn kò sí ọyọ́ ọ̀wọ́ náà àfi tó bá túbá kó tó fa ilẹ̀ lóko bó ti wulẹ̀ kó kàǹkà tó lẹ́dà kódà kó jẹ́ pírẹsidẹ́ntì láwùmọ́ta kàfẹ́ra tó bá ti kú lérí ìjẹ́ kèfèrí ọlọ́wọ́n bá ní tó fi lè wọ àlìjánnà náà ó náà ní wípé ó dìgbà tí ràkúnmí bá tó lè gbanú ìwo abẹ́rẹ́ kọjá hada temthilun lil istihala àfiwé tí ò lè ṣe ṣe láíláí ó nìyẹn àyà yẹn jẹ́ kó yé wa wípé ìmọ̀ ṣeyè méjì lórí pé kèfèrí tó kú lórí kúfùrù ó wọ̀ náà ìyẹn gan náà ó tún fi àléébù bá ìmọ̀ ní tèèyàn náà pé àbá ń ṣeyè méjì níjọ́ gbẹ́dẹ̀ alkiyama odo ẹni tó bá lè rọ́jú ṣe tọ́lọ́wọ́n ọba láyé lórí ìlànà àti ànábíwa Muhammad sallallahu alaihi wasallam ó nìkẹ́ lọ́wọ́n ọba yóò kẹ́ níjọ́ náà àwa bẹ̀ lọ́wọ́n ọba kó má ṣe ìkàwá kúnnú ẹni tí محببة حتى إذا جاء أحدهم الموت توفت رسلنا وهم لا يفرطون ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an ọlọ́run ọba bẹ̀rẹ̀ àyà yìí pẹ̀lú ọ̀kan nínú àwọn ìròyìn ọlọ́run àwọn ìròyìn ọlọ́run àwọn ó kọ ọlọ́run alikọ́hárù ìròyìn ọlọ́run ọba ní alkohir ìyẹn lórúkọ ọlọ́run ọba bẹ̀rẹ̀ aya yìí pẹ̀lú ọ̀kan nínú àwọn orúkọ ẹ̀ ló fi jẹ́ pé tí wọ́n bá ní alkohir orúkọ ọlọ́run ọba ní kí nìdí tá a fi sọ bẹ́ẹ̀ torí pọ́lọ́run ọba pèrè ẹ̀ bẹ́ẹ̀ nínú alukur'an ló fi jẹ́ wípé gbogbo ìròyìn tá fi ròyìn ọlọ́run gbogbo orúkọ tábà fi pé ọlọ́run agbọ́dọ̀ rí tọ́ka sí orúkọ náà nínú alukur'an àti nínú sunna anabi muhammad sallallahu alaihi wa sallam lóbi jẹ́ pé ẹni tó bá pọ̀ ọlọ́run lálágbádá àná á ní níbo lọ́lọ́run ọba ti sọ bẹ́ẹ̀ níbo lànàbì ti ròyìn rẹ̀ bẹ́ẹ̀ ẹni tó bá pè ní kìnìún ẹ̀yà júdà á sọ pé bọ́lọ́lọ́run ọba ti fira rẹ̀ wẹ́ranko nínú alukur'an àbí nínú sunna ló fi jẹ́ kí gbogbo táwa mùsùlùmí bá ń ṣe ó ti lójú pò bàbá pé ọlọ́run ló kọkan kódà ká sọ ní yorùbá àrítọ́ka sí ń ta sọ yẹn nínú àpò àpò ńlò pé rẹ̀ bẹ́ẹ̀ orúkọ tọ́lọ́wọ́ bọ̀ bá ti pé ẹni tí ẹnu rẹ̀ wá ń watọ́ tí wá ń pọ̀ lọ́wọ́ bá ní ọba àgbàlagbì ẹni pé sọkúsọ nìyẹn tá a bá wọnú Qur'an ọlọ́run ò pé rẹ̀ bẹ́ẹ̀ bá wọnú súnà anabi ọpọlọ wọn bá gbẹ wà ń wà lọkọ irun fọ ọkọ ìbáàdì. wà ń wà lọkọ irun fọ ọkọ ìbáàdì. wà yóò sẹ́lọ̀ àlẹ́kùn abábọ̀kan àtà ìdájá àdàkùnrin máa. ọlọ́run ọba ní wà ń wà lọkọ ir ọlọ́run ọba yìí náà ni ọba kàyàkàyà ọba mo tó ṣe wọn ó ṣe ni ó alqahir ọba tó ṣe pé tiẹ̀ ní máa ṣe tẹ̀dákọ́ ọba asentowu lérí ẹni kódà kọ́kàn ẹni ó kọ́ alqahir nìyẹn ọlọ́run ọba yìí ọba tó ṣe wípé bó ti wulẹ̀ kógun ọ̀pọ̀ tó kò ṣẹlẹ̀ nínú tàn rí ipógun kan borí tọlọ́run ọlọ́run ọba lọba adé borí kò sẹ́nìkankan tó borí ẹ̀ lẹ́ẹ̀fi lè mọ̀ wípé ta a fi le mọ̀ pé ọlọ́run nìkan ló ní ìròyìn yẹn gbogbo àwọn ẹ̀dá tó kù kọ́wọ́ wa kó lékè nígbà míì a sì tún máa ń jákulẹ̀ nígbà míì bó ti wulẹ̀ kéèyàn súnmọ́ ọlọ́run tó bó ti wulẹ̀ ni ọlọ́run tó hátà àwọn ànábì ọlọ́run ogun ogun àwọn ọwọ́ àwọn ènìyàn kan ń gbé ọ̀rọ̀ kiri pé wọ́n ti pa nẹ́bì lójú ogun náà sallallahu alaihi wasallam lójú ogun náà lẹ́yìn iwájú ànẹ́bì ti ká ànẹ́bì ń bẹ nínú kòtò tí wọ́n ń ta lọ́fà ń bẹ̀ ti gbogbo ara kún fún ẹ̀jẹ̀ ìbéèrè táwa máa béèrè pé ó sì jẹ́ àwọn èèyàn ní àti gbọ́ ti àti gbọ́ ti sáàmọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ báwọn pẹ̀lú àníyàn wípé bóyá wọ́n fẹ́ gba tiẹ̀ òkúta náà fi pàdé ànábì sallallahu alaihi wasallam wọ́n lé ànábì lóko àti gbogbo àwọn ọmọ kéékèèké àtàwọn òmùgọ́nù wọn àtàwọn adèrè wọ́n sàn òkúta lé wọn lọ́wọ́ wọ́n sì ń lé ànábì lókúta ní Taif ibi tí wọ́n ti lé ànábì lókúta ní Taif débi tí wọ́n ti padà lẹ́yìn ànábì kìí ṣe èrè kékeré béèyàn bá rí bẹ́ẹ̀ èèyàn mọ̀ pé àà tí ẹ bá yẹ bọ́lọ̀ ń bá lẹ́mí èèyàn lò tá bá lè lẹ̀yàn lókúta tí wọn ò dá dúró fún iye ààyè yìí distance yìí ó súnmọ́ kẹ́mi ò fẹ́ bọ́ ẹ dákun jàmá ṣẹṣẹ tànẹ́bì ló lọ sí ń bẹ̀ iṣẹ́ ẹ̀ta ló lọ sí ń bẹ̀ iṣẹ́ ọlọ́run ni ó sì wá jẹ́ pé wọ́n wá lẹ̀ lókúta kò lè má rí bẹ́ẹ̀ nítorí pé gbogbo ẹni tí gbogbo tó bá ti fẹ́ tí ó sì máa rí bẹ́ẹ̀ ní gbogbo ìgbà tí ò ní rí ìjákulẹ̀ kankan ajẹ́pẹ́ nìyẹn ti dọ̀lọ́ nìyẹn anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ní ẹṣin kan ẹṣin yìí kò sí ẹṣin ẹnìkankan tó lè ṣáájú ẹ̀ níbi ká sá eré wọ́n wá ń sá eré ìje kan níjọ́ kan lárúbáwò oko kan òun wá mú ẹṣin tiẹ̀ wá látòkò wípé òun gbọ́ pé wọ́n ní ẹ̀sìn kan bẹ́ẹ̀ ń bì kò sẹ́sìn kan tó lè bá sáré tí ò ní ṣáájú ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ fi yé pé ẹ̀sìn tòun yìí ọ̀gá lòun náà àwọn ẹ̀sìn méjèèjì ẹ̀sìn tànàbí sallallahu alaihi wasallam àtẹ̀sìn lárúbáwá oko yìí àwọn méjèèjì jọ wá sáré ìgbà tí wọ́n sáré ẹ̀sìn ti lárúbáwá oko yìí ó ṣáájú ẹ̀sìn ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ojú àwọn sàábí wá yí padà bó ló ṣe jẹ́ anabi wa wojú wọn anabi sallallahu alayhi wa sallam anabi ní sẹ́yìn ti gbàgbé ni ẹ̀yin ọmọ pé ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run bọ́lọ́run ṣe máa ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run ò ní gbé nǹkan kan ga ma rafa Allahu shay'an illa wada'a nǹkan kan ò ní ga kó máa ga yóò padà bó ti ga tó yóò tún tó bá tún mi tún gbúrò ló fi jẹ́ pé gbogbo àyíká bá wà lénìí tó bá sì jẹ́ pé wọ́n ní ṣe pẹ̀lẹ́ ẹlòmí ó padà wà ń bẹ̀ bó bá dọ̀la èyí tó ṣẹlẹ̀ yìí ànábì wa ní ètò tọlọ́run nìyẹn tá a bá ní kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ àtẹ́pàwà náà fẹ́ dọ̀lọ́ nìyẹn ọlọ́run nìkan ló nìyẹn ó ní alghalib alladhi la yughlab alqahir alladhi la alladhi la yus'al òun lọ́ba kàyàkàyà tẹ́nìkan ò lè kà á láyà òun lọ́ba mo tó ṣe òun ó ṣe tẹ́nìkan ò lè bí léèrè pé ṣe tó fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbọ́ àwọn ìròyìn tá a kà kalẹ̀ yìí gbogbo wa yóò ṣẹlẹ̀ wa lérí bá a bá ń ka àwọn èèyàn láyà lénìí wọ́n padà kà wá náà láyà gbogbo ọ̀gá pátápátá ló lọ́gàá wájú gbogbo ń ta bá ṣe pátá bí wọn ò lè béèrè nísìn àwọn kan tún bí wá sọ́gbó tá à ń sọ yìí kò sí nínú ròyìn tọ́lọ́ ní tó fi yé wa pọ́lọ́hún ọba yàtọ̀ sẹ́dá kì í ṣẹ̀dá adẹ́dá lòun àwọn ànábì ọlọ́run ẹ̀dá ni wọ́n àwọn màláíkà ẹ̀dá ni wọ́n àyí ọ̀rọ̀ ní ká sọ àwọn ànábì ọlọ́dọọlọ́run àyí ọ̀rọ̀ ní ká sọ àwọn ànábì ọlọ́dọọmọ ọlọ́run àìgbàgbọ́ iye ìjọkan ọlọ́run àtagbára ọlọ́run ní ká máa pe ṣéwù lọ́lọ́run ká máa àfọlá ṣéwù bí èèyàn bá sín mo yá ṣe Ibrahim kí n ta nàbì ní awúdá bá sín nu bí ní awúdá bá sín alhamdulillah ṣàwọ́dà tìyà rẹ̀ ṣe ṣàwọ́dà tìyà rẹ̀ lànàbì ní káwúdá bá sín látara àdìẹ lẹ́yìn gbogbo àwọn nǹkan wọ̀nyí ó pè wá lọ síbi mímọ̀ ìjọ kan ṣoṣo Ọlọ́run Ọlọ́run bá wá ń ròyìn ara rẹ̀ fún wa. قل وهو القاهر فوق عباده وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظة حتى إذا جاء حتى إذا جاء أحدكم الموت توفت رسلنا وعلى ọlọ́run ọba ní wá wá kọ́hẹ́r ọba yìí náà ní ọba ọba kàyàkàyà fáwọkọ̀ ìbáàdì lérí gbogbo ẹni tí ń jẹ́rú ẹ̀ pátápátá ó ń lọ ṣe yóò wù lérí ẹrú ó ń lọ ṣe ń tó fẹ́ kódà kó má tẹ ẹrú lọ́rùn kọ́hárù nìyẹn ni ó ti kò sí nǹkan tá a fẹ́ ọlọ́run lòun nìkan lòun tó ó ṣe fọ́ọ̀kan ìbáàdì lérí àwọn ẹrú òun òun lòun lágbára bẹ́ẹ̀ ká tó kúrò ń bẹ́ẹ̀ fọ́ọ̀k tọ́lọ́wọ́ bá ló ń bẹ́ẹ̀ àwọn àfáà wọ́n ní ìyẹn ń túmọ̀ ẹ̀rí ni pé ọlọ́run ọba bìdáàtì fọ́ọ̀kan sàmáà pẹ̀lú pápápá rẹ̀ òkè sánmà lọ́lọ́n wà ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀ rẹ̀ gbogbo ibi ló wà ibi tá a jókòó sí ọlọ́run bá ń bẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀ rẹ̀ ni ṣùgbọ́n ààyè àláràṣẹ ọlọ́run lẹ́yìn sánmà keje lọ́hùn ànábi ṣàlàyé rẹ̀ fún wa pé lẹ́yìn sánmà keje omi alagbalúgbú omi òkun kan tún wá wà ń bẹ̀ ìrìn bíi ọgọ́rùn ọdún méje ní jíjìn jíjìn rẹ̀ lórí omi yẹn wá ní aláràṣẹ ọlọ́run ọba wà ọlọ́run ọba fi ní wa kana arṣuhu ala al-maa ọlọ́run ní aláràṣẹ òun orí omi ló wà ọlọ́run bá wá ń wòye sí gbogbo tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ń ṣe ọlọ́run fi fàwọ́kíyà ó fi ròyìn ara ẹ̀ ó ní wa wal-qahiru iṣẹ́ tọlọ́hun àti nínú àkíyèsí rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa wa yursilu alaykum hafadha ọlọ́wọ́n bá ní àwa la tún wá ń rán sí yín àwa la ń fi ń tì yín lẹ́gbẹ̀ẹ́ àwa la fi la pèsè fún yín hafazatan àwọn aláàbò àwọn ọlọ́wọ́n bá la ń pèsè aláàbò fún yín èèyàn akọjá níbi ewu ó ti lọ tán kó o tó wá máa ibi tó ti kọjá yẹn àwọn èèyàn kọjá ń bẹ̀ lánàá wọn kó sálẹ̀ kìá wọn ìwọ wa máa bira eléèrè pé bó o lè tiẹ̀ ṣe jẹ́ tó kọjá ń bẹ̀ bójúmọ́ ṣe mọ́lẹ̀ ní gbogbo bí ewu téèyàn ti máa kọjá títí tán lọ́pọ̀lọpọ̀ wá ti kọjá lẹ́nu ṣùgbọ́n nítorí wípé wa yursilu alaykum hafaza àwọn ọlọ́wọ́n báláwà là ń sọ yín àwa là ń dáàbò wá bò yín ẹsẹ̀ tẹ́ẹ̀gbìn fi kan ewu àwọn ọlọ́run àníjó gbẹ́sẹ̀ òun nígbà náà o lè fẹ́ gbé kó fi gbá nǹkan o lè fẹ́ máa lọ ibì kan kí táyà ọkọ̀ rẹ kó jò lásìkò yẹn kọ́ wa máa bínú bẹ́ẹ̀ sì ni àwa la sọ àfẹ́ kó ṣe déédéé aburú kan tó ń bẹ wájú. láwọn ọba là ń sọ yín kan iná wáyà kan life wáyà kan já ìgbà tó wá já ó wá ṣìṣe déédéé aláǹgbá kan aláǹgbá yẹn sì jóná mọ́lẹ̀ pẹ̀lú náà yẹn mo wá ń sọ fẹ́ nìkan pé ó ṣe jásìkò òun láláǹgbá yẹn kọjá náà bó ṣe kéré tóun èèyàn kankan kọjá lásìkò aláǹgbá òun ó sì kọjá lásìkò kí nìyẹn sì ṣe déédéé rẹ̀ ọlọ́run ọba ní wáyé sílò alaykum muhafazọ àwa là ń sọ yín àwa là ń rán olùsọ sí yín ẹ̀dá tí ń bẹ nínú ìṣẹ̀mí ayé yìí àwọn èyí tá a fojú rí tọ́lọ́run bá ní ká rí wọn ní ẹnì kankan tí ó lè gbélé ayé nu wọ́n ò sí àwa ò wọn ṣe ni téèyàn bá rí lèèyàn yà fún àwọn ò máa lọ ní pẹ̀lú ojú méjì èyí tá a fi ríran yìí ọlọ́run sì máa dóòlà wa yóò máa dáàbò rẹ̀ bò wá wà yursilu alaykum muhafaza ọlọ́run ní àwọn aláàrán àwọn màláíkà tí wọ́n jẹ́ olùṣọ́ wọ́n máa ṣọ́ yín níwájú wọ́n máa ṣọ́ yín lẹ́yìn wọ́n máa ṣọ́ yín lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá ń bẹ lójú oorun wọ́n máa ṣọ́ yín imú yín ó làálẹ̀ kòkòrò ní wọbẹ̀ ọlọ́run ọba tún wá dá ní dídá tó ṣe wípé bàbá bí kòkòrò bá wọnú mú àwọn irun kan bẹ nínú mú wọn ò ní jí ó ráàyè ṣe tó fẹ́ ṣe ìwọ́n sì ti sùn nígbà wọn bá wá jí láàárọ̀ tó bá fọkùn báyìí ó bá jáde ní torí pé wọn ó pa àwọn ò ní jí ó ráàyè lọ jẹmọ́ èlò la sàfọ́lọ̀ wọn bá lérí ẹ̀ wà yòrìsílọ́ alaykum muhafadha ọlọ́láwà là ń sọ yín lóbi jẹ́ pé àmàrà sọ òní sọ wa ìgbà míì ó kàn rí pé narrow escape ìwọ náà mọ̀ pé ah ọlọ́run ló yọ mí bì ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ nítorí pé ìsọyẹ̀ ń bẹ pẹ̀lú ẹ lásìkò náà ẹni tọrọ ò bá wáyé yóò ní orí mi ló yọ mí àbá ìsọ rẹ àwọn olórí ìyá àwọn yọ o bó ṣe mọ yẹn tí ẹ bá ṣe pé téèyàn bá ronú sí èyàn ò ní èyàn kàn rò pé èyàn sọ Yorùbá lásán náà ni nígbà Ọlọ́run yọ tó lórí rẹ lọ́yọ orí wo orí nǹkan ọ̀kọ̀ bá wú mọ́lẹ̀ ọlọ́run ọba ní ma yọ́ọ̀yàn hafásọ̀ ọlọ́run ọlọ́run ọba sọ láàyè mínú Qur'an àwọn olùṣọ́ yìí bí wọ́n ṣe ń sọ wa wọ́n sì ń kọ àkọọ́lẹ̀ tí kó wa wá ń ṣe níṣẹ́ wọ́n ń kọ sílẹ̀ ọlọ́run ọba fi sọ láàyè mínú al-Qur'an ọlọ́run ọba ní kìrọ̀mọ́ ń kàtìbí kìrọ̀mọ́ وإن عليكم لحافظين لحافظين وإن عليكم لحافظين كراما كاتبين الله وإن عليكم لحافظين الله ni ẹ lọ mọ̀ dájúdájú àwọn olùṣọ́ ń bẹ pẹ̀lú yín àwọn tá a kó tì nínú àwọn màláíkà tó jẹ́ pé kò síṣẹ́ táwọn ń ṣe wọ́n ń gbaṣẹ́ fúnra wọn ni gẹ́gẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti sọ báwọn kan bá ṣiṣẹ́ dalẹ̀ wọ́n padà àwọn míì ó gbaṣẹ́ látàlẹ́ di àárọ̀ ọjọ́ kejì bó ṣe wá rí yẹn náà ọlọ́run ṣe fún kèfèrí náà àti kèfèrí àtẹ̀ntó lòun ò ní ṣe tán lọ́hún ọlọ́run ọba ní kí rọmọ katibin ya'lamuna ma taf'alun ọlọ́wọ́ bá láwọn mọ̀lẹ́kà yìí a ti kó wọn tì yín kí wọ́n máa ṣọ́ yín bí wọ́n ṣe ń sọ yín náà wọ́n sì ń kọ́ tẹ̀yìn ṣe wọ́n kọ́ sílẹ̀ kìrọ́mọ̀ katibin olùkọ́ nǹkan ni àwọn mọ̀lẹ́kà wọ̀nyí jẹ́ tí wọ́n tún jẹ́ alápọ̀nlé níbi ká kọ nǹkan lẹ̀ kò sí nǹkan tá a ṣe kò séyìí tá a sọ lọ́rọ̀ lẹ́nu gbogbo ẹ̀ ló ti wà lákọọ́lẹ̀ ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid kò sí tó jáde lẹ́nu wa ló fi da ká sọ̀rọ̀ tá a máa sọ. anabi wa sallallahu alayhi wa sallam anabi ni man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayra aw liyasmut. anabi ni gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nípa ọlọ́run nínú ọlọ́run àtijọ́ gbọ́ndé alikiyama yá a jẹ́ kọjọ́rọ̀ rẹ ni ó máa jáde lẹ́nu rẹ kàkàtọ́rọ̀ bú ó fi jáde lẹ́nu rẹ àwọn lè yà sùn kó o sì dálé mọ́jọ́rọ̀ burú ó jáde lẹ́nu torí pé gbogbo ń ta wí pátá gbogbo ẹ̀ ló ń bẹ lákọọ́lẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n ń kọ́ọ́lẹ̀ wa yursilu alaykum muhafaza àti ránṣẹ́ yín àti fi jíǹkì yín àti jẹ́ kó wà lẹ́gbẹ̀ẹ́ kó wà yín àwọn olùṣọ́ bí wọ́n ṣe ń ṣọ́ yín níbi àjálù bí wọ́n ṣe ń sọ yín níbi ìdààmú bí wọ́n ṣe ń sọ yín níbi tó lè ṣẹlẹ̀ sí yín tó lè kópa lára bẹ́mi yín tó lè kópa lára bára yín bẹ́ẹ̀ náà ni wọ́n ń kan tí kò wá ń ṣe níṣẹ́ sílẹ̀ àwọn àfa onímọ̀ ẹ̀sìn wọ́n wá ní ṣe bí ọlọ́run ọba onímọ̀ nípa ogun tẹ́nìkọ̀ọ̀kan wá ń ṣe kí ló tún wá dé tọ́lọ́run tún wá ní káwọn kan tún máa kọ́ tá à ń ṣe sílẹ̀. Si bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run ọba ti mọ̀ á tẹ́lẹ̀ àwọn àfáà ní ìdí tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ó náà ni wípé Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó mọ̀ tí kò wá ń ṣe ṣùgbọ́n tó bá tún ṣàlàyé fún wa wípé olùṣọ́mọ̀ ń bẹ pẹ̀lú yín tó tún dúró lẹ́gbẹ̀ẹ́ yín ìyẹn ó tún lè jẹ́ ká tún bẹ̀rù kóníkàlùkù lè kíyè sára lórí tí ó máa ṣe ní kọ̀kọ̀ àbẹ́yìí tá a máa ṣe ní gbangba àbẹ́yìn tó ṣe pé ọ̀tọ̀ lèyí tá a ṣe lẹ́yìn ọ̀tọ̀ lèyí tá a fi ń han ọmọ ara ayé ẹ̀rú ó lè bà wá ṣùgbọ́n wo bá a ṣe gbọ́n tó náà àtòrí ẹ̀ fìwà burúlẹ̀ kìrọ́mọ́ ń ka ti bí àwọn mọ̀lẹ́ka ń bẹ pẹ̀lú wa tí wọ́n ń ṣọ́ wa tí wọ́n sì ń kọ́ńtà ṣe ọlọ́wọ́n bá ní ìṣọ́yẹ̀ ó wà mọ́ bẹ lórí yín bẹ́ẹ̀ ṣùgbọ́n jọ́ta bá ní òfò kan bá ṣe yín á kásọ̀ yẹn kúrò mẹ́jọ náà níjọta abásọpọ̀ tán ìsọyìn ò ní wà pẹ̀lú ẹnìjọ́ náà ọlọ́run ọba fi ní hátà ìdájà àdákùnmọ̀lẹ́mọ́ hátà o ọlọ́run ní sọ yóò mọ̀ bẹ pẹ̀lú yín bẹ́ẹ̀ bẹ́nìkan sàṣẹ ọkọ̀ bẹ́nìkan yìnbọn mọ́ ò ní kú bẹ́nìkan pọ́ìsìn rẹ̀ ó yà á mọ́ gbẹ ni kò sí tí ó ṣe ọ́ yóò bẹ bẹ́ẹ̀ ọlọ́ni yóò wà mọ̀ bẹ̀bẹ̀ àtà títí títí tí ikú kó wá tí ó fi wá dé wá bá kó wá àsìkò tí kó wá bá jáde láyé tọ́jọ́ náà ó fi pé tásìkò yẹn ó fi pé ìsọ́ yẹn mẹ́jọ náà torí pé òun ti parí iṣẹ́ tiẹ̀ ẹlòmíì fẹ́ resume ó náà fẹ́ ṣe tiẹ̀ kó wá àwọn ń ṣe fọ́lọ̀ ni àwọn mọ̀lẹ́kà ti ń bẹ láti ẹjọ́ ẹ̀ tí wọ́n ń sọ yẹn àwọn náà ń ṣiṣẹ́ tiwọn ni assignment tiwọn ni wọ́n ń ṣe ìgbà tán bá parí ẹ̀ lórí ẹ̀dá ọmọ ènìyàn ọlọ́run ni ẹ kúrò ń bẹ nítorí tí yóò tún ṣẹlẹ̀ sí míì òun tí hafaṣọ yẹn bá ń bẹ pẹ̀lú ẹ̀ ìyẹn ò ní fẹ́ lè wáyé ṣùgbọ́n láwọn ọbọ̀ ni ẹ̀ka ìṣọ́ yẹn kúrò hatta idha ja'akumul ahadakumul maut hatta idha ja'a ahadakumul maut tawaffati rusuluna wa hum la yufarritun tawaffati rusuluna wa hum la yufarritun ọlọ́run ní ìdájá àdàkùnmùlìmọ̀ tí kú bá wá dín ikú ń bí ìdájá àdàkú malakul maut tí màlẹ́kà kú tó ń bá fẹ́ gbaṣẹ́ tiẹ̀ àṣẹ ó wá àwọn olùsọ́yẹ̀ ó sùn sẹ́yìn ọlọ́run bá ní tọ́bá wá rí bẹ́ẹ̀ tàwa fati rusulu na wa hum la yufar ojise wa ta rán wá ọ̀hún láfi lè pe ojise naa náà lọ́lọ́run pekú ojise ọlọ́run náà ni ọlọ́ni tàwa fati rusuluna wahum la yufarriqun ọlọ́wọ́n bá ní òjíṣẹ́ wa yóò wá gba ẹ̀mí ẹ̀ yóò mú kúrò ńbẹ̀ ìgbà yẹn lẹ́wàá rí wípé ásídẹ́ǹtì tó ṣẹlẹ̀ ń bí bírèkì ṣe já orí eré lòdì sílẹ̀kùn ó nìkan tó sílẹ̀kùn tó bẹ́lẹ̀ nìkan ló wàhùn láàyò fa ìta kọmọ náà ló fi sẹ́mi rẹ̀ kó sílẹ̀kùn lásìkò náà tàwa fatihun rusulu náà òjíṣẹ́ wa ta rán sí yóò wà gba ẹ̀mí ẹ̀ wàhùn láàyò farin wọn ò ní sàṣejù wọn ò sì ní sàṣètò wọn ò ní torí ẹ̀gbátẹ lòmí tó jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn ò ní torí ẹ̀ sọ wípé ẹjẹ́ ó délé náà torí pé ìtumọ̀ méjèèjì ló ní tá a bá torí pé kìrá mi ń bẹ tó sọ pé wà hùn láàyò fúre tó alifrot wà hùn láàyò fúre kìrá mi ń bẹ tó sọ pé tàwa fàtí hùn rusuluna wà hùn láàyò fúre tó alifrot wà tefrit méjèèjì ni wípé malakul maut ọlọ́run ọba ń ròyìn iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ ó wà àdák kìí ṣe sí pààyàn torí pé ṣe ta ran ọlọ́run ọba ní wọ́hùn láàyò fọ̀rọ̀ ètò wọn kìí ṣàṣe wọn èyí ṣàṣe jù bá a bá ṣe ní kó ṣe torí pé ó ti lásìkò omi tó mú ti tán oúnjẹ tó jẹ ti tán lẹ́ẹ̀fì rẹ lómi yóò fi òkèlè yẹn sẹ́nu báyìí kò ní lè rí gbẹ́mì yóò pọ̀ òkèlè yẹn torí pé kò sí nínú tí ó jẹ mọ́láyé atẹ́gùn tí yóò mí sínú oxygen ti tán bó ló ṣe lábẹ́ ṣe sí yóò mí tẹlòmí ìmọ̀ tiẹ̀ àsìkò tá a bá ní kún ó mu yẹn náà ọlọ́wọ́n bá níta wá fà tí wọ́n ró sólò náà wà hùm láàyò fárẹ́ tó wọ́wọ́ áyà yìí ó jẹ́ kó yẹ wa wípé gbogbo sísẹ́kù tẹ́nì kọ̀ọ̀kan wá ń sẹ́kù kìí ṣàgbára wa kìí ṣe pé bọ́yẹ́ nìkan lobo lọ́bọ̀ ṣe ògùn àìkú ẹnìkan lọ́bọ̀ ṣe àgbélépọ̀tà ẹnìkan lọ́bọ̀ ṣe kúsanrí irọ́ ní jẹ́bẹ̀ ìṣọ́ ọlọ́run yẹ sí ní ló wà pẹ̀lú ẹbẹ́ kò sì ní kúrò bọ́bá ṣe pọ́ gọ́rùn ọdún tàbí pé ó wà bẹ́ẹ̀ bọ́sà ṣe ọkùnrin ràn bọ́n ta ń bọ́n kò sí tí ó ṣe ọ́ bọ́n pọ́ìsì ẹ kò sí nǹkan kan tí ó mú ọ ẹnìkan ọba àfẹ́ kọ́ran júmọ́ ojú rẹ̀ ọ̀fọ́ ni tí yẹn bá ti yé wa ọkàn ẹni ó balẹ̀ ó gbà pọ́ lóhun nìkan lálágbára ó gbà pọ́ nìkan lèyàn máa ń sa ẹlòmíì ti sọ̀rọ̀ ẹ̀dẹ́rú ayé yàá sáwọn náà ló ń rí fífa abalájọ́ ọmọ ẹsẹ̀ mi la ilaha illallah ẹni tó lóun lòún jẹ́ ọmọ ẹsẹ̀ mi ọwọ́ àlọ́ lẹ́jọ́ kejì wọn ló ti bọ́ àlèkìyà wọn hum la yufarritu lómi jẹ́ gbogbo àwa tá ń ṣẹ́kù yìí kò sọ́wọ́ wa ń bẹ kò sí mímọ̀ ṣe wa ń bẹ kò ságbára wa ń bẹ bó ṣe bọ̀rọ̀ sí rí gan lọ́n sí sọ fún wa yìí bẹ́yìn abá tó wá gbọ́ eléyìí nínú Qur'an tó tún wá ń ro bá mi tó tún wá nígbàgbọ́ bá mi yàtọ̀ sí ti ń bẹ nínú Qur'an onítọ̀hún ti ṣàìgbàgbọ́ sọ̀rọ̀ tọ́lọ́n wà wà lọ́kọ́ ẹ̀rọ fọ́ọ̀kọ́ ìbàdí wà wà lọ́kọ́ ẹ̀rọ fọ́ọ̀kọ́ ìbàdí wà ìrìnsẹ́ aláìkún mọ̀háfàdọ̀ àtà ìdájá àádẹ́kùn olímọ̀ tàwọn fàjọ rọ́sọ́lọ̀ ọba pe malakul mawt ọlọ́run ọba pè ní òjíṣẹ́ wa torí pé ọlọ́run ọba inna Allah astafa minal mala'ikat rusulan wa minan nas ọlọ́run ọba ní mo ṣà àwọn kan lẹ́ṣà nínú àwọn àwọn màláíkà mo ṣe wọ́n lójíṣẹ́ mo ṣe wọ́n níránṣẹ́ bẹ́ẹ̀ sì ni mo tún ṣà lẹ́ṣà nínú àwọn ènìyàn náà nínú àwọn ìránṣẹ́ ọlọ́run òun náà ni malakul maut náà ni ikú iṣẹ́ tọ́lọ́wọ̀n ọba ran òní gbígbẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ní tí ẹ̀mí mùmìnì bá fẹ́ jáde àwọn màláíkà kan wọ́n wà wá bí dòlùhòjò wọ́n funfun lójú wọ́n funfun nírísí wọ́n máa wùyàn rí wọ́n wà dúró lọ́gangan ọ̀kan ẹnìyàn ó rí wọn níbi tójú bá lè pín sí wọ́n wà lọ́ọ̀kan yóò máa wò wọ́n àwọn ẹ̀kọ́ náà fẹ́ gbẹ̀mí ẹ̀ yóò máa wò wọ́n lọ́ọ̀kan àwọn yẹn náà dúró wọ́n wà á mú handkerchief tó olóorun tó da àwọn mú lọ́wọ́ lórí ìṣesí yìí ni wọ́n wà ìgbà yẹn ni mọ́lákùlù mọ́t tí ó gbẹ̀mí gangan ó ṣẹ̀ṣẹ̀ wá dé tó ń bá wá dé mọ́lákùlù mọ́t òun wà á jókòó nígbèrí ẹ̀ yóò àmọ́ sọ fún pé kó fọkàn balẹ̀ àwọn tí ń rí níwájú yẹn inú rẹ̀ ó mọ dùn bó ṣe ń rí wọn malakul mẹ́tò àmọ́ra gba ẹ̀mí ẹ̀ bí ìgbà tá a bá ń kan omi ilẹ̀ nínú àgé mo ṣẹ̀dá máa gbà nìyẹn tó bá wá gba ẹ̀mí yẹn ẹ̀mí yẹn ò ní lo ìṣẹ́jú àáyá lọ́wọ́ ẹ̀ tí àwọn mọ̀lẹ́kà ọ̀hún yẹn ó fi sáré gbà lọ́wọ́ malakul mọ́tì wọ́n gba ẹ̀mí wọ́n wá fi sínú ankachifu yẹn wọ́n fi síbẹ̀ tó lóorùn wọ́n wà gbé lọ tábàdé sánmà àkọ́kọ́ àwọn mọ̀lẹ́kọ̀ máa béèrè wọ́n ní ẹ sílẹ̀kùn sánmà àwọn máa béèrè pé kí ló dé ó ní ẹ gbọ́ pé lágbájá ọmọ lágbájá jáde láyé lẹ́nìí àwọn mọ̀lẹ́kọ̀ bọ́lọ̀ tóbi pé ah àwọn èèyàn nu lójú ẹsẹ̀ wọn sì sánmà àkọ́kọ́ tọ́ba sánmà ẹlẹ́ẹ̀kejì àwọn mọ̀lẹ́kọ̀ ó lágbájá jáde láyé lẹ́nìí ó ah èèyàn jáde láyé gbogbo ẹ̀mí rẹ̀ ó mọ ọrùn fóònù tó dáa títí títí tí ó fi dé sánmà ẹlẹ́ẹ̀keje tó bá dé sánmà ẹlẹ́ẹ̀keje ọlọ́run ní ẹlọ ọkọ̀ ó kọ rẹ̀ sínú àwọn tó ráyé wá fi ìlìyìn ẹlọ ọkọ̀ orúkọ ẹ̀ síbẹ̀ pétọ́ ó ti ó wá ó sì wá jábọ̀ wọ́n kọ orúkọ ẹ̀ síbẹ̀ ọlọ́run ní ọ̀rọ̀ ẹ̀ wá dẹ́mi ẹ̀ padà ẹ̀ dá padà sí láà nínú sáré ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé nínú àyà yìí ọlọ́run ọba níta wọ́n fà ti òru súlù náà kò sọ pé rọ̀súlù kan olùnijamu ìyẹn túmọ̀ pé iṣẹ́ yẹn mọ́lá ikú nǹkan ní máa ṣe tó ń bá ti gbà àwọn kan ní ó gbà lọ́wọ́ ẹ̀ lọ́lọ́wọ́n ọba fìní ta wá fati rusulu na àwọn òjíṣẹ́ wa ta rán lórí pé ẹ lọ gba ẹ̀mí lágbájá ọmọ èyí tó ṣe tó àsìkò rẹ̀ sì ṣe tó àmọ́ tó bá jẹ́ kèfèrí anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní lọ́ọ̀kan báyìí tí bá ti ń wò àwọn màláíkà ni ó máa wò lọ́ọ̀kan àwọn màláíkà yẹn wọ́n dúdú ojú wọn ò ní ṣe é rí wọ́n kún fún ìbẹ̀rù tó bá ti ń rí wọn báyìí ni ó máa ranjú ẹ̀ ní mọ́ ti ń ṣe ojú rẹ̀ ò ní ṣe é rí mọ́ torí pé ti rí tẹ́yìn orí orí ìṣesí yẹn ni ó wà tí malakul mọ́ọ̀tì tí ó fi wá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò wá sọ wípé okùríjì àyàtò anafsul khabitha jáde ìwọ ẹ̀mí ẹ̀gbin yìí ilà sukti rabbik wagadobi máa jáde lọ sínú ìbínú ọlọ́run ọ̀dàgùn yóò fetí ara ẹ̀ gbọ́ ìgbà náà asaga fún lẹ́wọ̀ abamá ọlọ́run foríjì mímí ní ṣe bẹ́ẹ̀ máa ìyẹn ò bá máa ọlọ́run ọba fi sọ nínú alukur'an ọlọ́ni àtẹ̀dájà àdẹkùnmùlmọ́t yakulu rabbi lawla akhartani ila ajalin wa anfiqu mimma razaqnakum min qabli an ya'tiya ahadakumul maut فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ọlọ́wọ́ bá ní kíkọ́ wọ́n jẹ́ mójú tó ń ti ń ṣe nídìí ìtọ́lọ ṣáájú kíkú tó wá bá yín fọyàkú rọ́bì láwùlá àkàrìtàní ìlà ajalé nkọrí tọ́mọ ènìyàn fi wá máa sọ pé ah ọlọ́run fún mi níṣẹ́jú àyà àmọ́ tí mú mi báyìí ìgbà yẹn náà ni ọ̀rọ̀ yẹn torípò náà ó ti mọ̀ pé ah nítorí òun rí yìí òun rò pé òun sọ ayé lẹ́nu ọlọ́run ọba ní tó bá ń rí bẹ́ẹ̀ yóò wá máa tọrọ ìṣẹ́jú àáyá pé ọlọ́run dákun fún mi lásìkò díẹ̀ fa aṣọ dakọ̀ kí n bá kémi náà ó lè ṣe dáadáa kí n lè gbọ̀rọ̀ rẹ lódodo kémi náà ó lè náwó sójú ọ̀nà ọlọ́run kí n lè náà tí mo ní sójú ọ̀nà ọlọ́run wà kún bọ́yẹ̀ mi náà ó lè jẹ́ni tí ó ṣètọ́ ọlọ́run èmi náà ti mọ̀ báyìí èyí tí mo ṣe mi gbúdọ̀ gbé pàdé rẹ ọlọ́run ọlọ́run ní ìtọ́ sọ yẹn kò bá mọ́ kí lọ́lọ́run ọgbọ́n fi wá dá lóhùn ọlọ́run wàlẹ̀ àyùwá àkíràwá ònàfùsà ní ìdájà àjàlùwá ọlọ́run ní kò sí nínú ṣe sí tiwa àwa èé ṣe tásìkò ẹ̀mí kan bá ti tó káwa lọ lára kò sí nínú ṣe sí wa àyè lọ lára mọ́ èyí tó ń sọ yẹn kò lè bá mọ́ istikfaru yẹn ò bá mọ́ wọ́n wàá gba ẹ̀mí ẹ̀ bí ìgbà tí èèyàn ń awọ tútù tó ti wá tó ti lẹ̀ mọ́ra wọn àwa fẹ́ yọ nǹkan nínú awọ àti awọ àti ọ̀rá tó lọ́máwọ láàrin rẹ̀ a fẹ́ yọ a tó wá fi bíi kíní tá a fi máa ń pẹ dáhùn ìwọ ẹ rí i pé tá a bá tá a bá fà jáde kì í ṣe ní tá a fi ó mú nìkan ní òun yóò tún kọ́ nǹkan mi ọlọ́run bí wọ́n ṣe gbẹ̀mí kẹfẹ́ rí nìyẹn bàbá ti ń gbẹ̀mí rẹ̀ ń tán àwọn mọ̀lẹ́kà yìí ó gbà wọ́n wà á fi sínú ankachifu olóòórùn ẹ̀gbẹ́ tí wọ́n bá ti wá ń mẹ́mí rẹ̀ lọ sókè tán bá fẹ́ dí sánmà àkọ́kọ́ àwọn mọ̀lẹ́kà sọ pé kí ló dé pé lágbájá ọmọ lágbájá já ilẹ̀ ah ẹ dákun ẹ má gùn débi pé ẹ má sílẹ̀kùn sánmà fún ọlọ́run ọba mi sọ wípé nínú Qur'an ọlọ́run ní wàlá yòfàtàwò láwọn àbá ọlọ́ni wò ní sí ẹ́ wọ̀látòfàtà láwọn abúwábọ̀ sàmà ọlọ́ni wò ní sílẹ̀kùn sánmà fún bó ti wùlẹ̀ kọmọ ló jẹ́ pé ẹ̀mí kèfèrí kò níbi tí ń lọ kò lè wọlé ọlọ́run ò ní ẹjú ẹsọ padà ẹ lọ kọrúkọ rẹ̀ sí ààyè fíìsì jíìnì ààyè ẹni tó wáyé sórí ibú ẹlọ́kọ̀ọ́rùkọ ẹ̀ síbẹ̀ ọlọ́run nìkan ọlọ́kọ̀ọ́rùkọ rẹ̀ síbẹ̀ ló fi jẹ́ wípé ìwọ náà bóyá wọ́n ní líìsì kan ń bẹ gbogbo ẹni tó báyà ti rúkọ rẹ̀ ń bẹ àwọn tó sórí rẹ̀ nìyẹn ẹni tó bá ti rúkọ rẹ̀ ń bi líìsì kejì lápèjúwe ń sìn nínú kámpọ́ọ̀sì wàhálà kan ṣẹlẹ̀ wọ́n wá kọ orúkọ gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ ẹni tó bá ti rúkọ tiẹ̀ níbi list a ìwọ ó túmọ̀ pé ò lẹ́jọ́ ò ní wàhálà ẹni bá rú rẹ̀ níbi list b a jẹ́ wípé òun lọ nìyẹn wọ́n ẹ̀spẹ́lì ẹ̀ ìgbà tí wọ́n wá ń lọ ó rí pé tó bá ti ń wo bí ó kọ owó àkọ́kọ́ gbàtọ́ wá fẹ́ wò débi ọgọ́rùn-ún wà ní owó àbákọ́ rẹ̀ ń bẹ̀ bó nínú ló ṣe lò torí pé list yẹn kò lẹ́nu dé pé èèyàn bá sọ̀rọ̀ pé ah, èyí tó kọ̀ mí fi wà ń bì kò lẹ́jọ́ nínú tó ọba ti rí níbẹ̀ má lọ ọba management kankan kò sẹ́nìkan tó fẹ́ bọ́ ṣàròyé máa lọ nìyẹn ìtumọ̀ ẹ̀ nìyẹn ọlọ́run ọba ní àwọn kan ń bẹ tán bá ti jáde láyé ibi tí wọ́n dé sí láàánú kó lọ kọ́ ọkọ̀ wọn sí ọlọ́run ọba fi wá sọ pé process yẹn àwọn màláíkà tí wọ́n ń ṣe prósẹ́sì wọn kì í ṣe ẹyọ kan ṣùgbọ́n malakul maut òun gangan ni ó mẹ́mí jáde tó bá mú jáde yóò fi láwọn kan lọ́wọ́ ni ọlọ́run ọba fi sọ pé táwa fati rusuluna wa hum la yufarritun. táwa fati rusuluna wa hum la yufarritun. ọlọ́run ọba ni àwọn màláíkà wa àwọn òjíṣẹ́ wa yìí wọ́n wàá gba ẹ̀mí ẹ̀ wàhùn la yóò fàrẹ̀ tó wọ́n mọ̀ ṣe wọn níṣẹ́ wọ́n yìí fi falẹ̀ bá a ṣe ní kí wọ́n ṣe náà ni wọ́n ṣe ṣe wọn ò ní ṣàṣejù bẹ́ẹ̀ sì ni wọn ò ní ṣàṣe ètò tó ń marú dùn ila Allahi mawlahumul haqq ألا له الحكم وهو أسرع الحاسبين súnmà lẹ́yìn ìgbà tí gbogbo ètò gbígbẹ̀mí bá wáyé tí gbogbo àwọn ètò bá tún wá wáyé tí lọ́lọ́run ọba fi lo súnmà torí pé prósẹ́sì tí ó ṣẹlẹ̀ kó tó di pé kó wá òdò òròjọ́ níwájú ọlọ́run prósẹ́sì kan ní kẹ́mi ó jáde lẹ́yìn kẹ́mi ó jáde prósẹ́sì kan ní tinú sàárè ìpele kan nìyẹn fáìmọye ọdún lẹ́yìn èyàn ni ó tó wá kan kí ó kó wá tó dúró níwájú ọlọ́njọ́gbọ́ndé alìkìyàmà lọ́lọ́wọ́n ọba fi lo súnmà torí pé tẹ́mi bá jáde kì í ṣe tó bá ṣe jáde náà ni ó ti wá lọ sí ìdájọ́ kó wọ́n lo àìmọye ọdún nù sáré ẹni tó bá ṣe tọ́lọ́hún ọba yóò jàǹfààní tọ́lọ́hún tó ṣe ẹni tó bá ṣàìdá olóògbà pàdé ń lóun nìkan tẹ́nìkan kan ò ní bá pín bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi yẹ ká bẹ̀rù ọlọ́run ولو كنا إذا متنا تركنا ولو كنا إذا متنا تركنا لكان الموت غاية كل حي لك wàlákínà ìdá mítínà bọ̀ìsínà wàlákínà ìdá mítínà bọ̀ìsínà fanusí àlò bá àdáhù àǹkó lè ṣe in fanusí àlò bá àdáhù àǹkó lè ṣe in àfáàní wàláokúnná ìdá mítínà torikina tó bá yẹ pé ikú lè rí ẹ̀ṣẹ̀ ní ìbádá torí pé tẹ́mi bá ti jáde ọmọnìyàn sinmi ìdá mítìnà torí tọ́bá yẹ pé bí kẹ́mi ó jáde yẹn ló parí sí ni ìbámọ̀dá lákàánà lè mọ́ òtògá àtàkọ́ lè haì ọmọnìyàn tẹ́mi bá jáde lára rẹ̀ tí ó bá gbélé ayé ṣe tọ́lọ yóò kábàámọ̀ kó ń wáyé yóò ní ìbámọ̀dá kó mọ́ sí wáyé gbogbo ohun tó jẹ́ láyé kódà ó jẹ́ pírẹsidẹ́ǹtì gbogbo ayé yóò gbàgbé gbogbo ẹ̀ mọ́tò ga àtàkọ́ lè háyé lákàánà lè mọ́tò ga àtàkọ́ lè wàlákínà ìdá mítìnà bùnìtìnà wàlákínà ìdá mítìnà bùnìtìnà pẹ̀nusẹ́ àlùbáàdàhù àwọn kò lè ṣe ẹ̀ẹ́ jẹ́ pé kóníkálukú ó ṣe pẹ̀lẹ́ èyíkéyìí nínú kò tó bá wà kó ṣe pẹ̀lẹ́ ẹ̀rin a sì pààyàn títí bàbá wà wọn olóṣèlú torí pẹ́lú mi fẹ́ dépò apààyàn torí pẹ́lú mi fẹ́ dépò àṣẹbọ torí pẹ́lú mi fẹ́ wọlé ẹ̀mí àsùn gbogbo ìwòlè lọ níwájú ọlọ́run torí pé ipò yẹn yóò padà wá tán ìwọ́gán ọ̀tán níbi ipò yẹn àwọn pírẹsidẹ̀ntì ànádà àwọn governors another chairman local government another wàlákínná ìdá mítínà bọ̀ ẹ̀sìnà ọba another bá a bá ti kú báyìí kò tán síbẹ̀ bò ìsìnà wọ́n padà gbé wá dìde wànúṣàlù bá àdáwọ́ àǹkó lè ṣe é wànúṣàlù bá àdáwọ́ àǹkó lórí jẹ́ kó kálukú mọ́ kíyèsí bí kó wá náà ṣe ń ṣe ẹni tó tó ọ ti lọ ẹni tí ò tó ọ lọ ọmọ tí wọ́n bí lóòjọ́ lọ lórí jẹ́ pé bá a ṣe ń ṣe bí wọ́n náà ṣe ń tó ìwọ náà mọ bó ṣe ń tó àárín ìwà àtọ́ lọ́n sí ìtẹ́sù ọmọ sọ fún ọ ni pé ọjọ́ sì wà àsìkò sì wà ta ló sọ fún ọ bẹ́ẹ̀ fanusẹ́ àlò bá dàrú àwọn kò lè fanuse alubadahu anko tumarudu ila allahi maulahu alhaqo. ọlọ́run nígbà tí wọ́n bá wá lo àìmọye ọdún fá nínú sáré tásìkò tá a bá wá gbé yín dìde fún dájọba tó súnmà lẹ́yìn wá àgbà náà rúdò ìlà òun lọ a wà á dákó wa yín padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba yín ọba tó ṣe pé òun nìkan náà lọ́gá lérí yín nítòdodo tí ò sí èméjì ń bẹ òun lọ́ba tó tó ṣe ń tó wù lérí yín ẹ̀wò tó fi bẹ̀rẹ̀ ó fi wà lọ́kọ́ èrò ó fi bẹ̀rẹ̀ ó tún fi mọ́ ó lá ó fi kẹ́yìn ọba tó ṣe ló tó ṣe ń tó wù léyìn lérí gbogbo bá a ṣe jókòó yìí náà bó bá wu ọlọ́run ọba ìjókòó yẹn a sì dì ní ránsìn ìjókòó tá a jó yìí bọ́lọ̀ bá fẹ́ fi nìyàn láàánú sí yóò ní lẹ́gbàá ẹ jókòó báyìí lẹ́yìn ah mi ò mọ̀ gbádùn ẹ ẹ dẹ̀ jẹ́ báyìí gbé pílò bẹ́ẹ̀ sì gbé pílò nǹkan bí wà á ti yàn kẹ́gùn sínú pílò ní ah ọ yẹ wá nàró ìnàró nǹkan ogun tún ni kò sí sọlọ́pàá kan tó fi mọ́lọ́ olóòní kára sì máa níbẹ̀ gbogbo bí ọba rí ọ lọ náà wọn àwọn ah, ti ṣe tẹ̀sán wọn ò rí nǹkan kan tí ń ṣe ọlọ́run ọba ṣe ń tó wù lérí ẹrú láàfin lè àjẹ́ nǹkan kan ọ̀lẹ́ ni wá ìjọlẹ̀ wa yẹn wá yẹ kó yé wa ká mọ̀ pọ́ lọ́n lọ́ba alágbára kò gbúdọ̀ pa wá láṣẹ káwẹ́yìn bọ́bá ní a máa ṣe nǹkan kọ̀ yẹ káṣẹ̀ tó máa béèrè pé wáì tí ò fi yẹ ká ṣe ọlọ́run ọba ní wọn ọlọ́run tó máa rúdú ìlà mọ́lá àwọn ọmọlá akọ á padà dá yín padà sọ́dọ̀ ọ̀gá yín tòdodo gbogbo ọ̀gá atayé yẹn irọ́ níjẹ́ bẹ́ẹ̀ ìwọ́n mọ̀ kébì lọ gẹ́ ẹni ẹbí ah, ah, wọn náà tún lọ́gà wájú bọ́ ọba lọ fẹ́ fìyà jẹ ọmọọṣẹ́ rẹ kan wọn a sì mú lẹ́tà wá wá lótókè pẹ̀tọ́ ọmọọṣẹ́ tó lọ fẹ́ fìyà yẹn a sì ti promote ó sì ti dọ̀gá àti ẹ̀ náà àbí ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n yẹn ò sí fọ́lọ́ wọn tọ́lọ́ bá fẹ́ fìyà jẹ kò sẹ́ni tí ó gbà wọn ọlọ́run ni mọ̀ọ́lá ń mọ̀ọ́lá ó lọ gá òdodo ọ̀dọ̀ ọlọ́run òun ló ní ìdájọ́ aláhùn ọlọ́run ní bọ́rọ̀ ṣe rí ni wípé gbogbo tí ń jẹ́ ìdájọ́ òun ló ní ẹnìkan ìdájọ́ lé ọlọ́run lọ́wọ́ làhùlùkùn gbogbo bí nǹkan ó ṣe máa rí ìdájọ́ rẹ̀ ọwọ́ ọlọ́run ọba ló wà ẹnìkan yìí là lé ọlọ́run lọ́wọ́ làhùlùkùn òun ló láṣẹ òun ló ní ìdájọ́ wàhùwà asra'ul hasibin ọba tó sì yára ni níbi ká dájọ́ ká pínpín kó wá lé lọ́wọ́ ó yá ọlọ́run ọba púpọ̀ kò gbà lásìkò wàhùwà asra'ul hasibin wàhùwà asra'ul hasibin sallallahu alayhi wa sallam ó ní laysa minkum min ahadin illa sayukallimuhullahu min ghayri turjuman arábìnrin kò ní sẹ́nìkan nínú gbogbo ẹ̀dá pátápátá eléyìí nínú ìpìlẹ̀ ìgbàgbọ́ alùsúnnà ni wàjàmá agbúdọ̀ ní asílómìn òṣòlẹ̀ àkìdá agbúdọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ pé kò sẹ́nìkan nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá pátápátá láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tí yóò padà dópin sí àyàfi kẹ́nìkọ̀ọ̀kan wa ká dúró wájú ọlọ́run wa báyìí láì ní sí alàgàtà láàrin ìwà àtọ́ ọlọ́run yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí àyẹ kémi àti ọmọ ronú ni pé njọ́ tó bá kìn mí tó kìn mí báyìí níwájú ọlọ́run bóò ni mo ti fẹ́ ṣe ń jọ náà ọlọ́run bá sọ pé wà liman khafa maqama rabbihi wa naha nafsa anil hawa fa innal jannata hiyal ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù ìdúró ọjọ́ náà níwájú ọlọ́run kò wá ní sẹ́nìkan tí ò ní dúró kèfèrí ó dúró mùsùlùmí ó dúró president ó dúró tiẹ̀ lọ́tọ̀ kò sí páwọn kan ó bá dúró sẹ́gbẹ́ láyé tá a wà yí president bá fẹ́ ṣe nǹkan àwọn kan ó gbúdọ̀ gbúdọ̀ kọ́kọ́ wà bẹ̀ gọ́vùnà bá fẹ́ ṣe àwọn kan gbúdọ̀ kọ́kọ́ wà bẹ̀ bọ́ba bá ṣe àwọn kan gbúdọ̀ kọ́kọ́ wà bẹ̀ bàbá hmm, kò sí yẹ oníkálukú ni ó ṣe tiẹ̀ kó wá ní odò níwájú ọlọ́run ọba níjọ náà akálàṣe bọ́lọ́run ó ṣe díl pẹ̀lú kèfèrí yóò yàtọ̀ sí bí ó ṣe ṣe pẹ̀lú mùmíní àwọn àfáàní mùmíní ìdúró tiẹ̀ níwájú ọlọ́run ó náà ní bọ́lọ́run ó sọ pé lágbájá ọmọ lágbájá okú oríire ògbélé ayé ó ṣe báyìí ó ṣe báyìí àmọ́ mo ti forí jọ àwọn báyìí báyìí tó ṣe mo yọnu sí mo sì ọlọ́mọ àlejò náà máa lọ okùn sẹ́jọ́ ọlọ́mọsẹ́ ìṣe ti wá bẹ́ẹ̀ ẹlòmí ń bẹ òun ó dùn níwájú pé ẹ wà á máa kò sí yẹn ń bẹ sọ pé lágbájá ọmọ lágbájá ògbélé ayé ó pa àṣẹ ìyẹn ń bẹ lórí ẹ tó jẹ́ mùsùlùmí náà lóbi jẹ́ kí gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tá a bá mọ̀ pé ó ń bẹ ẹjá lọ túbá opportunity bẹ́yàn bá ti lè bá a ṣe mílò òkè lọ́ọ̀lẹ̀ báyìí àǹfààní ńlá ni ibi tá a bá kù sí òkú èkó kó ní ọmọ manuel ẹjẹ ká lọ tọrọ àforíjì ọlọ́run ṣe tán láti forí pàápàá jùlọ nínú ọlọ́mọṣẹ́ ṣàforíjì ẹ̀ṣẹ̀ ní kọ̀ọ̀kan wa táwọn kan ó rí bẹ́ẹ̀ níjọ́ náà tọ́lọ́wọ́n kan sọ wípé gbogbo nítorí ọ̀wọ́ náà àmọ́ àlepadà wọn kú mẹ́ tó bá yá ṣùgbọ́n nítorí pé o ṣe báyìí o ṣe báyìí o ṣe báyìí o tọrọ àforíjì o jáwọ́ tí kú fi ka ọmú rí ẹ̀ àwọn kan bẹ bẹ́ẹ̀ àwọn kan sì ń bẹ tọ́lọ́wọ́n bá yọ sọ pé lágbájá ọmọ lágbájá ògbélé ayé ṣapá àṣẹ ọlọ́run ó ṣe báyìí ó ṣe báyìí tó o sì mọ̀ pé mi ọlọ́wọ́ bọ́ ọ fẹ́ o sì tọrọ àforíjì náà tó o fi fa ayé lẹ̀ àmọ́ mo fẹ́ fi yọ pé àánú mi ju ìbínú mi ọlọ́run lọ máa lọ lọ kò sẹ́ni tí ó bì mí lérè ìyẹn wáyé níjọ́ náà fẹ́ni tí ò ṣẹbọ ṣùgbọ́n tá la mọ̀ títí ọjà sí bẹ́ẹ̀ àmọ́ ẹni tí ó lọ́pọ̀ ní ti irú bẹ́ẹ̀ ló fi jẹ́ pé gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tá a bá mọ̀ pa ká tètè tọrọ àforíjì àwọn kan wá ń bẹ bí wọ́n bá ti ń dé báyìí ìbínú ni wọ́n bá pàdé lọ́dọ̀ ọlọ́run àwọn náà làwọn tí wọ́n ṣẹbọ tí wọn ò ṣe tọ́lọ́wọ́n ọba láyé tọ́lọ́wọ́n bá sọ pé la yukallimuhumullah wala yanzuru wala yuzakkihim ọlọ́run ò ní fojú àánú wò wọn ọ̀rọ̀ tọ́lọ́wọ́ fi máa bá wọn sọ̀rọ̀ gan wọ́n ti máa gbóòórùn pé kò sí ìyà àwọn ìjà sí i ló fi jẹ́ pé gbogbo kó wá náà ni ó dúró bẹ́ẹ̀ níwájú ọlọ́run ẹ wá wo bí gbogbo èèyàn ṣe pọ̀ tó láyé táwa wà yìí tán bá ní kéèyàn afẹ́ gba nǹkan lọ́fíìsì kan tí wọ́n wá ní gbogbo wa kóníkàlùkù sọ̀mìtì application wọ́n wá fẹ́ mọ̀ pẹ́ nìkan kan wá kátó bá a bá pé one thousand mi ò rò pé wọ́n lè ṣe tán jọ́ kan abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n gbogbo ẹni tó wáyé pátá àsìkò tọ́lọ́wọ́n ọba yóò fi ṣe gbogbo ẹ̀ lásìkò bíi asiri sí magrib ọlọ́wọ́n ó fi owó ẹ̀ gbogbo ẹ̀ pátá tí ò sì ní kú ẹnìkan tí ò ní ṣe tiẹ̀ ọlọ́wọ́n ọba fi sọ pé wá wúwa asọ̀rọ̀ ọlẹ́hàṣẹ́bí ọlọ́wọ́n ní mo yára níbi kásìdájọ́ kásì fún kó wá níbi tọrọ tiẹ̀ ó jà sí tí kó wá bá ti wá gba tiẹ̀ dán kò sáròyé kankan mọ́ kò sọ̀rọ̀ wípé ẹ afẹ́ àpìlì kò sí yẹn ń bẹ̀ mọ́ ló fi jẹ́ pé béèyàn bá rántí ọjọ́ yẹn ẹ̀rù báyàn pé ń bo láàmọ̀ tọrọ owó jà sí níjọ náà abẹ́lọ́wọ́n ọba ní tóbi ọlọ́run jíkọ́rọ̀ owó já síbi tó dáa ẹni tó ti jáde láyé ní tó kù tó wọ́n mọ̀ retí nìyẹn kò sọ̀rọ̀ pé a fẹ́ tún ṣe kankan mọ́ kò sọ̀rọ̀ pa tó fẹ́ tọrọ àforíjì ló fi jẹ́ pàfààní yìí níyì aláǹfààní ká tún ṣe ṣe olóore aláǹfààní ká tọrọ àforíjì lórí àwọn èyí tá a ti fàyè wọn ká ká wá lo ìṣẹ̀mí wa lórí àwọn àǹfààní yẹn ká má jẹ́ àdáadáa lè ayé kó gba nǹkan méjèèjì yẹn lọ́wọ́ wa torí pé tíṣẹ̀mí wa ò bá ti wúlò fún nǹkan méjèèjì yẹn gbogbo nǹkan tó kù táwọn fíṣẹ̀mí ayé ṣe kò pé wa o tíṣẹ̀mí rẹ lọ́wọ́lọ́wọ́ sí tí ò bá ti jẹ́ irin iṣẹ́ fún ọ láti lè lékún nínú iṣẹ́ olóore tí ò jẹ́ irin iṣẹ́ fún ọ láti tọrọ àforíjìn lérí àwọn àṣìṣe kùdìẹ̀kùdìẹ̀ tí wọ́n náà mà tó wá ṣe pé n tó ń lò sẹ́mi yẹn fún ni pé bí mo ṣe fẹ́ ra ọkọ̀ kún ọkọ̀ bí mo ṣe fẹ́ kọ́lé kún mọ́ ilé bí mo ṣe fẹ́ gba oyè kóyè tẹ́pọ̀ du èyàn nìkan ló ń lò fún kó wàá ráyè méjèèjì yẹn kò gbé ọ kó o ti fayé lẹ̀ gan gbé ọ abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ ìmọ̀ ṣẹ́kù wa ọlọ́mọṣẹ́ níbalẹ̀ jọ burúlé wa lérí abẹ́lẹ́ wọn bá kọ́lọ́wọ́n ọba kí ó máa kíyèsí wa kó má káwọ́ ìṣọ́ rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n ọba kó wá jẹ́ ká láṣepẹ́ dáadáa lérílẹ̀ lójú ọ̀nà ṣíṣe tọ́lọ́hún àti yíyàgò fún tọ́lọ́wọ́n ọba òfẹ́ kalimatani khafifatani. wasalaatu wasalaamu ala rasulillah àkọ́kọ́ kò sí nínú pípé ìmánì kò sì sí nínú ìgbàgbọ́ kéèyàn máa sọ pé ọlọ́run pa mí ọlọ́run mọ́jẹ́mi ń ogun anabi sallallahu alayhi wa sallam anabi ni látàtàmánà olùmọ́ọ̀t ẹ má ṣe máa tàn máa pẹ́ fẹ́ kú anabi ni ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe ti yọ abáyé anábìnrin tó bá wá rí wípé condition tó wà kàkà tó fi sọ báhùn ní tó mọ̀ sọ nípé rẹ̀ ọlọ́run àyíní gé mọ́ sẹ̀mí máa zálẹ́tì hayatu khayran li lókùrú ìgbà tó mà pé kí máa sẹ̀mí yìí olólórí fún mi fa amitini pami mazalati atawafani ma zalatil wafatu khayran li ipe ìrẹ̀ ọlọ́run mú mi kúrò nínú ìsẹ̀mí ayé lókùrú ìgbà tó bá mọ̀ wípé ìyẹn ló lóore fún mi lásìkò náà arábìnrin tó bá wípé kò sọ́nà àbáyọ sáfẹ́ sọ kankan bó ṣe sọ nìyẹn ṣùgbọ́n aslan ibtidaan kódà kéèyàn máa bẹ lórí àárẹ̀ tó lágbára arábìnrin ká má máa tàn máa gbà fẹ́ kú ó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ wípé bí èyàn ò bá lálàáfíà ta bá ń sọ fún pé ó gbádùn ó gbádùn ó sì iṣẹ́ 20% nínú oògùn tàbẹ́ fún ṣùgbọ́n ni tí kò lálàáfíà tá ń fún lóògùn táwa sọ fún pé tí ó pa ọmọ kìíní in tó sí ọ yìí ó sì bàbá kan náà ní <laughs> níbi ọ̀la kódà kò lọ̀sẹ̀ kan ẹni yẹ tọ́ ẹni tó súnmọ́ ní Yorùbá fi sọ pé ẹnu aláàárẹ̀ ní fi pè kú so ló jẹ́ pé nínú ẹ̀kọ́ bíbẹ aláàárẹ̀ wò bó ti wulẹ̀ káàrẹ̀ yóò lágbára tó ká tún máa sọ̀rọ̀ pé ṣàlọ́ ó gbádùn ọlọ́run fún ọlálàáfíà ó gbádùn so àwọn nǹkan yẹn máa ń ní ìlàpà psychologically ṣùgbọ́n wá wà láàárẹ̀ títí wá ọkàn bu ẹkún ni ó ti ti ń bà lẹ́bi pé kí ní ń pọ́ lẹ́kùn ah, bó ṣe rí náà ni lá ó mọ̀ ṣàdúrà fún ó mọ̀ fi lọ́kàn balẹ̀ pé à ah, ń ṣàlà ó gbà ó sì lálàáfíà so yẹn ni ẹ̀kọ́ Islam tó ti yé mùsùlùmí ètò ọ̀rọ̀ ikú ẹlẹ́ẹ̀kejì ẹni tí kìí ṣe mùsùlùmí tó jẹ́ alábàágbé wa tó jẹ́ christian tó bímọ báwo ni ojúṣe àwa mùsùlùmí ojúṣe mùsùlùmí ni ká bá torí pé dáadáa lọ́wọ́n bá ṣe fún oore lọ́wọ́n bá ṣe fún kába dùnú ká fi ìdùnnú yẹn hàn sí wípé inú wa dùn sí oore tọ́lọ̀ ń ṣe fún kódà bá a bá ní ẹ̀bùn ká tún fún lẹ́bùn wípé mo fọ́mọ yìí ní lẹ́bùn o kódà bọ́bá àdìgbò wọn fẹ́ ṣèkó ma èèyàn tún lè ra àgbò kéèyàn gbé fún kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àmọ́ o ò ní bá lọ lọ sọ́ọ̀sì o lákùndín wọlé àti tàkù débẹ̀ ń wo ṣùgbọ́n gbogbo dáadáa tí èèyàn lè ṣe fún aládùúgbò tí máa jẹ́ kí fẹ́ ó wà kò sí láì fi bẹ̀ kéèyàn ṣe ṣùgbọ́n kò gbọdọ̀ wá dépò wípé ìwọ gan náà ni wọ́n tún wá lọ fi ṣalága tó wà sí fìlà alẹ́ lẹ́nìkan ó mọ̀ gbá nǹkan mọ́ lórí ìyẹn ò kò débẹ̀ ò sọ ti yé báyìí nítorí pé àwọn náà èkúkú fi tí wọ́n báyìí ṣe rí débẹ̀ ò kò lè wá bọ̀ kí òun mọ́sálásí bó ti wulẹ̀ òun náà sọ fún ẹni pé sọ mọ̀ pé kò sì mújà lọ́wọ́ só ti wà báyìí ṣùgbọ́n gbogbo dáadáa tá a lè kódà tán bá dáná oúnjẹ yẹn náà jẹ́ ń bẹ̀ ẹran tán pa yálà mùsùlùmí bá pa àbí wọ́n pa fúnra wọn náà jẹ́ ń bẹ̀ ó lẹ́tọ̀ọ́ wàtọ̀ àmọ́ ahlul kitab halal làwọn oúnjẹ yẹn náà ó lè jẹ́ tí ìbá ti ṣe wípé ẹran ẹlẹ́dẹ̀ ni kìnnìtorí pé ó lè mọ́ dára mọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ tí wọn bá ti jẹ́ pé ẹran tí gbogbo èèyàn lè jẹ náà ni kó bá gbé fún kéèyàn ó jẹ so wà báyìí ẹ̀tọ́ aládùúgbò nìyẹn ọ̀rọ̀ malakul maut nípa pé ẹni tó kú lójijì abẹ́ni tó bómi lọ ṣé òkú prọ́sẹ̀sì ṣé yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ dáadáa yóò ṣẹlẹ̀ kódà kò sí láàrin ìṣẹ́jú àyá yóò ṣẹlẹ̀ ọlọ́run ti parí ètò tiẹ̀ ẹni tẹ́mi fẹ́ jáde lára rẹ̀ òun ti kúrò láàrin yín ó ti kúrò hayatu barzakh ló ti súnmọ́ òun ìṣòro tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ òun ó kọjá ní tí àwa ilé forí ẹ̀ẹ́dá lè forí ìmọ̀ fi orí ìròjú ojú ti ayé táwa wà yìí wò lèyàn fi wò pé bóun ló ti gbó dáhà sọ ẹ̀ṣẹ̀ possible fẹ́ni tó jẹ́ pé sudden death ní tiẹ̀ ẹ̀rọ ní jẹ́ bẹ́ẹ̀ kódà bó ẹgbẹ́jà gbé mi gbogbo dáhà sọ ìpátá náà ní ọ̀ṣẹ̀lẹ̀ so ètò tọ́lọ̀ kò wá sẹ́nìkan tí ó jáde lọ olúkálukú ọgbà tiẹ̀ bá ń náà so hákàdà abẹ́lẹ́ wọn bá tó lulẹ̀ kí ó máa kíyèsí wa ọ̀rọ̀ politics apọ̀mú yẹn wá lápèjúwe ni kì í ṣe ọ̀rọ̀ politics nìkan làwọn èèyàn fi ń fẹ̀mí ara wọn ṣòfò kì í ṣe èèyàn nìkan ni àwọn èèyàn tí máa gbàgbé ọlọ́run tó yẹ pé by all means nígbà fẹ́ achieve ni wọ́n máa lè ṣùgbọ́n bó ti wulẹ̀ kórí ìyẹn ò ní ká má ṣe wá sí i

so ìdí nìyẹn tó fi jẹ́ pé àgùdọ̀ mọ́mọ́ ṣe wáàsí líle fún wọn kẹ́rù lè máa bà wọ́n torí wípé kìí ṣe wáàsí tá à ń sọ ni wípé kí mùsùlùmí dá sí politics kìí ṣe tá sọ nìyẹn tó ti bet mùsùlùmí tó bá dá sí politics àgùdọ̀ yékétí rẹ̀ ó gbélẹ̀ nítorí pé inú ẹ̀kún ló wà níbi ọ̀rọ̀ ọlọ́run tá a bá ń sọ fún yẹn ọlọ́run lè lò ní sábàbí kó lè máa kó níjànú bó fẹ́ ṣe mẹ́rin yóò lè ṣe ẹyọ kan ẹ̀rù ó sì tún bà lórí ẹyọ kan tó ṣeun ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn wọ̀nyí ẹ̀mí wọn di ẹnìkan sọ̀rọ̀ kan náà àwọn olóṣèlú kan ẹnìyẹn súnmọ́ dáadáa àwọn abẹni ilé pé wá ìtíwọ̀ náà fi jáde ah, òun náà ti fẹ́ jáde báwọn ti dábò jáde lágbàdì àwọn pàdé báyìí nínú ibi táwọn jókòó sí náà ni pé ẹ̀hẹ́n ṣé ìwọ náà ni kò jáde òun lòun fẹ́ jáde fún gọ́vùnà stéètì yẹn wà ní ah, àtòkè náà náà ti ní kò náà jáde ó sì sọ fún tọ́ọ̀gì yẹn pé shoot him òun wá ń fẹ̀yìn rìn lọ báyìí ni pé kóun tó ẹ̀yìn lòun fi rìn jáde ń bẹ̀ lọ́padà ní òun ọ̀jáde mọ́ o bọ́ bá dùn bóun ṣe pa nìyẹn tí nǹkan kan ní ṣẹlẹ̀ so irú àwọn ẹ̀mí wọn ti di bẹ́ẹ̀ wá jẹ́ musu kódà bẹ́ẹ̀ jẹ́ àfa bọ́ bá wà láwùjọ náà bí ò bá máa gbọ́rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ mi ó ṣe dín náà bẹ́ẹ̀ mi ó ṣe dín nìyẹn kódà kéèyàn lọ kéwọn ní Saudi tọ́ha gbogbo kùránì sórí tó bá ti wà ní sákù yẹn bẹ́ẹ̀ mi yóò ṣe dínà ni so ìdí yìí tó fi jẹ́ pé wáàsí líle ni ẹ máa ṣe fáwọn olóṣèlú gọ́fúnà kan ni ẹ wá ṣe wáàsí ń bẹ ẹ má ṣe wáàsí tí ó rẹ̀ rìn fún ọ tá a bá ṣe yẹn fún tá kó mọ́ pé wàá mọ́ níjọ́ mi àánú rẹ̀ là ń ṣe pẹ̀lú tá à ń sọ àbí tó bá fẹ́ parọ́ lẹ́yà fún pé tá à ń sọ kò ṣẹlẹ̀ só àbó wọn máa fara àwa adébẹ̀ àwa ń ṣe wáàsí wípé òun yóò kọ́ wà lè jẹ́ náà ẹ̀ ń tẹ́jẹ́ nìyẹn ẹ̀ ń tẹ́jọ́ nìyẹn ẹnikẹ́ni tẹ́ bá ti rí pé ọmọ ìyá wa tó ń dá sọ̀rọ̀ politics wá àti tó le ní ká máa ṣe fún ìfẹ́ rẹ̀ ládẹ̀ ní so ti yé ah, èyí tá à ń sọ kì í ṣe pé ẹ̀ ń ṣe wá àti pé kí mùsùlùmí dá politics so ti yé ṣùgbọ́n àwọn tó bá ti wà ń bẹ̀ olórí orí tá lè ṣe fún wa òun náà ni ká má wọn lọ́rùn lẹ́yìn ká wá àti tó le ká torí pé opportunity tá a fẹ́ rí lọ́dọ̀ wọn abáyá yóò fún ọ ní slot hajj lóko ajé kí lọ́ba dé dọ̀ rẹ̀ kíkà irú ẹ̀yìn lọ́lọ́run fi sànú àwọn mùsùlùmí ẹ̀rí bẹ́ẹ̀ ṣe dúró yìí ẹnu bẹ́ẹ̀ ṣe rí lásán ìgbà bẹ́ẹ̀ ṣe nǹkan fún mùsùlùmí gan iyì ní fún wa iyì wo ìbẹ́nu iṣẹ́ rẹ̀ lọ́wà politics iṣẹ́ náà ni nígbà tí èèyàn gbaṣẹ́ ìjọba tí ń ṣiṣẹ́ ìjọba náà ni ọba wà lẹ́nu iṣẹ́ ìjọba rẹ̀ bọ́ bá fi wúlò fún Islam á sọ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ politics tó wà bọ́ bá fi wúlò fún Islam àwọn èèyàn náà sọ pé ó fi wúlò fún Islam nítorí tó wà ń bẹ̀ nìyẹn kò sí pé kí tó bá yẹ pé àníyàn tọ́lọ́run lèyàn fẹ́ fi sorílẹ̀-èdè ní ẹ sọ wípé ẹni tó bá ti jẹ́ gọ́fúnà iye sálárì tẹ sàtífíkẹ̀tì tó ní òun náà ni ẹ fi máa fún ní owó oṣù ẹ̀ ẹ̀rì pẹ́ ẹ̀rẹ́ nǹkan tó mọ́ iye tó ní kálukú bá ní náà ni kọ́ máa jẹ́ sálárì ẹ̀ aláwáńsìsì nìkan ni ó kàn máa kún aláwáńsìsì yẹn náà kó tún ní gbèdéke ẹ̀rì rẹ́ nìkan tó lọ́pọ̀ òun fẹ́ sílẹ̀ bàbá àwọn mọ́ <laughs> ẹjẹ tó lọ ẹ̀kejì sí ọgbẹ ọya sálárì rẹ iye tó gbà kò ní lọ ẹ̀kejì ma so látara àdé eléyìí ẹ ká ṣe wá sí fún wọn ká sì jọ ti ń jẹ́ fún bó tilẹ̀ jẹ́ pé ò túmọ̀ sí wípé mùsùlùmí tó bá participate nínú politics bẹ́ẹ̀ aṣọ pé kẹfẹ́rẹ́ ni ẹnu wo gbá láti lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà wá tá a bá ń sún mọ́ wọn ti ń wọn èyí fẹ́ gbòòtọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ọmọ sọ bọ́ bá sọ fún bí ọ̀gá pé ọmọ lọ́la ìwọ́n ti sọ tiẹ̀ tó ti ájì rẹ̀ ni kó ṣe kí ni o ọ̀fọ̀wọ́ mu bọ́lá bá ti kára rà kúwọ́ náà lọ mọ́ta ó hù kú lọ tó ti yé kọ́lọ̀ kọ́ la tóbi rẹ̀ kó sànù wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka